أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق والسماء والطارق إلينا بسالة يا دار الله àbí bọ́lọ́run ṣe yí ká gbogbo ẹ̀dá àti bóun náà ni ó tún dá wọn padà ọlọ́run náà fi sánmà pọ̀ wọ́n tọ́ ọ rí kọ̀ọ̀ àti ìlera àwọ̀ tó ṣe kóòrò ní máa ń yọ oúnjẹ nítorí àwọn fi máa ń pàlejò tó fòrò wọ̀ lóní àtọ́nà ọlọ́run lóun fi sámà bùrọ̀ àtọ̀tọ̀ rí àtìràwọ̀ tí máa ń dé lóru òru ní òtò ó dé tiẹ̀ ọlọ́run lóun fi bùrọ̀ wọ́n máa àdìrọ̀ kámọ́tọ̀ rí kù. wọ́n máa àdìrọ̀ kámọ́tọ̀ الصالحين وجو في مولى النبي صلى الله عليه وسلم يراوتا كني طريق يرا والله بعد دعنا لو اسال عليه دي بعد هنا جاء القران ان قال اسال القران نقص ما وافا محمد الامين الشيخ الشيخي رحمه الله تعالى وتترى موقعني أضواء البيان àdúrà olùbáyà mẹ́rin bọ́ọ̀ àwọn ọ̀mọ́lẹ̀ àlàyé tó ń ṣe tafsir al-Qur'an. tó tábà wo tafsir wọn ìwọ́n tó dalé lórí òní tafsir al-Qur'an bí Qur'an Qur'an lè tú Qur'an nínú Qur'an tó tú Qur'an ni tó ṣe tó kọ̀ sẹ́ni tó lè lọ́wọ́ sẹ́ máa fọ̀ fún wọn yẹn fún ọba dẹ́dà ti tú Qur'an rẹ̀. báwọn ní sẹ́wá nígbà tó bẹ́ẹ̀ kọ́ ọmọ àjọ bàbá dẹ́dà náà lọ́wọ́ sọ pé ànínàjì mú sàkíbẹ̀ òun náà ní ìràwọ̀ àsàkíbẹ̀ èyí tí ó mọ́lẹ̀ gan tí mọ́lẹ̀ rẹ̀ bẹ yòó yòó in kullu nafsin lamna alayha hafiz. إن كل نفس لما عليها حافظ. ẹ o a lè sọ ife eléyìí wà ń jẹ jàwábù o kọ́sẹ̀ èsì ìbúra ìnì kò lò náà sí ìtumọ̀ rẹ̀ ni wípé kò sẹ́mi kankan mẹ́fù yìí lẹ́tù sílẹ̀ kò sẹ́mi kankan lámọ̀ àlẹ́ ìhàhà àfikún nìṣọ́ wà lórí rẹ̀ tí ń sọ ìyẹn màláìka tó máa sọ iṣẹ́ rẹ̀ nítorí ìsinrò sẹ́níjọ́ gbẹ̀dàgbà in kullu nafsin kò sẹ́ni kankan lámàyàn ìlà àléhà hafiz àdìgẹ́dì rẹ̀ in kullu nafsin ìyẹn ni pé máa mi nafsin kò sẹ́ni kankan ìlà àléhà hafiz àdìgẹ́dì rẹ̀ àti kó lùsọ́kan wà lọ́rùn ẹ̀mí ni tí wọ́n máa sọ iṣẹ́ rẹ̀ tí wọ́n fi lè sún rẹ̀ fún jọ́gídàl فلينظر الإنسان مما خلق فلينظر الإنسان مما خلق آه أبعد يعني فلينظر الإنسان kíyàn ya wòye o kó yiri rẹ̀ wò dáadáa mímà kólìk níbi ohun tí wọ́n fi dáa mọ́ni lẹ́dí alákọ̀ọ́ ìyá dùkọ́ aláwọ̀ kó fi lè rí agbára ọlọ́run ọba yẹn kó sì lè rí asọ́lẹ̀ lòun. خلق من ماء دافق خلق من ماء دافق àìmú fáìlú wa ń gbà mí láti ẹnu má jù ú rí báyìí táwa rí náà ẹnu fáìlú nígbà láti lè bàbàrà ààrẹ ti kẹ́sì hmm. láti bàbàrà ọlọ́run tí ó máa wá pé ta ni ń ṣiṣẹ́ yìí ta ni ń ṣiṣẹ́ yìí ká mọ̀ bẹ́ẹ̀ ni ṣe tóbi tó khuliqa min ma'in man alladhi khalaqahu min ma'in Allah wọ́n dá min ma'in wọ́n dá láti bí omi kan dáàfíkọ èyí tí ń tira wọn lọ́gbọ̀n gbọ̀n kí lè bá ti pọ́ rẹ̀yìn sáàmù yìí wá nírọ̀rùn wọ́n yóò kú síbòde ni wọ́n ń tira wọn lọ́gbọ̀n gbọ̀n sínú àpòlùkẹ́ yàtọ̀ jùmọ̀ bẹ́ẹ̀ ni sọ́ọ̀lì bí ó tààrọ̀ يخرج من بين الصلب والترائب ibi tá a wá wí yẹn omi yìí yẹ́kọ̀ọ́jú ń jáde mí ń bẹ̀yẹ ní sólì bí láti bí egun ẹ̀yìn ọ̀pẹ́ ẹ̀yìn ibẹ̀ lómi yẹn ti wá ọ̀tàrọ̀ ibẹ̀ àti egun gbáyà omi yẹn wá láti bí egun ẹ̀yìn ló fi já sí pẹ́ ni tí sọ́nà kọ rẹ̀ bá ti kẹ́ni lọ́ba ti fẹ́ àwọn tó àwọn òsùn máa pé yóò máa rómi ẹ̀dà mọ́ omi táwọn èèyàn àforójú ó ń jáde bí mbẹ ní sólbí láti gbé egun ẹ̀yìn wọ̀tàrọ̀ ibi àti egun gbáyà ìnáhu àlàrọ̀jà ìhì lápàdìrò. ìnáhu àlàrọ̀jà ìhì lápàdìrò. wọ́n dájú Allah subhanahu wa ta'ala lápàdìrò náà àlàrọ̀jà ìhì ọlágbára àti dáfàlà ọ́ ọ̀dẹ̀ ìkùkù tán àdéhùn náà lọ́dà nínú dídá ìwé ló le jù ìdápadà lè ju dídá lọ àwọn tó dáa pẹ̀lú bó ṣe dáa yìí ìnáwó adájọ́ òun rẹ̀ làkọ́ọ́dé ọ̀run àlá rọ́jò àìhè ọlágbára láti dáa padà yẹ́wò mọ̀tòbìlẹ̀ sàrọ̀ yẹ́rù. ọjọ́ wo lọ́wọ́ máa dá pa ọ́ dá padà wọ́n náà ní yẹ́wò mọ̀tòbìlẹ̀ sàrọ̀ yẹ́rù ọjọ́ tó ṣe yí pé àwọn àṣírí wọn á tu bóde tubula hmm. ayé tu kíṣàfù tubula sàrà irọ ayé tu kíṣàfù sàrà irọ àwọn ohun tó pamọ́ ẹlòmíì láwọn àṣepamọ́ bú níjọ́ yẹn kọ́ wọn á tú àwọn àṣepamọ́ ni wọn á tú jáde ibi ó lè wà lọ́sàn ẹlòmíì àjọkàn ó lè wà ń bẹ níjọ́ ní báyìí ìrè ọ wá sí kíni yọ yàtọ̀ sí bí níjọ́ ní bá a yẹn bá tu fama lahu min quwwatin wala nàṣẹ kò wá ní sí kéèyàn níjọ́ ní agbára kan ò ní sí tí wọ́n pọ̀ fún tí òfin ní jí ọlọ́run tó bá lẹ́tọ̀ọ́ sí wọ̀lá náà sọ kò sì ní sí alátìlẹyìn fún tí ó rìn lọ tó bá yẹ kó lẹ́tọ̀ọ́ sí kó jí ọlọ́run tí òfin ní jí àná wọ́n sábà ìdá tó rọ́jà. ọlọ́run lóhun tó fi sánmà bọ́ra. ذات الرجع طجوا الوجوه وجوه ها فعدنا قلنا ذات المطر آه. الرجع بمعنى المطر فلو انه في سامع برعي توجه آه ولوجو سيمرا وجو انا كده راح طريقي منيني ما هو لا والله يطوى يطوى يطوى الا الا آه. ما نسميه لو انه في برعي ولا ذات الصدع ọlọ́run ìpìlẹ̀ bora dáàtì sọ́dẹ̀ èyí tó jẹ́ oníyíya orí tí ọba ya ni orúkún òde jáde yíya rẹ̀ òun ló jẹ́ káwọn orúkún máa jáde ní jẹ́ sọ jáde ní jẹ́ gẹ́ jáde ilẹ̀ mi ọlọ́run náà ìpìlẹ̀ bora èyí tó jẹ́ oníyíya ìtúká ńlanu irúgbìn jáde ìkín jáde èso jáde ìnáwó lọ́kọ́ ló ń fàṣùn. ọlọ́run dáadáa jẹ́ ọ̀nà Kùránì nìyẹn eléyìí náà tó fi jẹ́jà wà bó ṣàkóso báyìí Al-Kùránì yìí o tá a sọ kalẹ̀ fún ọ̀rọ̀ kan ni tó ṣe pé yóò sùn pinya láàrin òtítọ́ àti ìbàjẹ́ láàrin òdodo àti fásilọ̀ tí ó sùn àti kálukú ádì yẹn sẹ alihazul kì í sọ̀rọ̀ bàjẹ́ kì í sì ṣeré alihazul ẹ̀ pé kì í fún àwọn tí wọ́n ń pe òjíṣẹ́ ọlọ́run àti fi rìn rìn àwọn àwọn wọ́n ń dètè tọ́pọ̀ nìtumọ̀ rẹ̀ kì í ṣe ọwọ́rò kan o ètè tí wọ́n dáhùn ọ̀rẹ́ fi gba ohun táwọn ẹ̀dì wá jẹ́ ìnáhùn sádájú àwọn ẹ̀yẹ kì í dúró nà káyídá wọ́n ń dètè tọ́pọ̀ káyídá ní ìtọ́jú ṣe pé ń sọ sọ pé ṣe ọwọ́rò kan láì wọ́n ń dètè ní títí dètè tó lágbára láti fi takò ohun tọ́lọ́run fún àmì òbí ọba dẹ́dà náà wọ́n fi wá àti ìlú káyídá. wọ́n á fi ìlú èmi ní ó dé tè ábìnrin lẹ̀ bẹ́ẹ̀ náà ni èmi ní ó dé tè tèmi tẹ́sìn ó fi borí bíbàjẹ́ ó fi wọlé ètò ìtọ́ba ọba dẹ́gbà ni èmi ní ó dé tè tèmi àgbọ̀dọ̀ kúrú láti gbólóhùn wa àkìrò kẹyìdọ̀ kí á lọ fi tètè ọlọ́run èmi dé mọ́nà ti mi gẹ́lẹ́ láàmú àsọ̀njọ́ ta lọ́ ti àgbọ̀dọ̀ wa lọ́ọ́ mẹ́sìmù fáìdì rẹ̀ wa àbàṣọ́ ti ọlọ́run wọ̀ ká ìdí àgbọ̀dọ̀ yìí gbogbo ọjọ́ tá a bá rí àmà ni ọlọ́run sọ pé wà á kì í ta ìdá èmi ní òdìdè ètò ètò èmi ti ń dàálì láti wọn fi léèkì tí bàjẹ́ òfò wọlé fọmọ hílẹ̀ lìkà fèrè iná àmú hílù hómùrú wáyé dá. nítorí bẹ́ẹ̀ fọmọ hílẹ̀ lìkà fèrè iná eré anábì sallallahu alaihi wasallam ṣe ìlọ́lára fáwọn aláìní gbàgbọ́ àmú hómùrú kọ́lé lọ́wọ́n lára díẹ̀ má kánjú pé kíyàwó tètè jẹ wọ́n má kánjú kí wọ́n tètè parẹ́ wọ́n padà parẹ́ láìpẹ́.